foníbọ̀lá mi jẹ́ òní mi ọ̀la mi kí n rere. kí n má foníbọ̀lá jẹ́ òní mi ọ̀la mi kí n rere. Èrè lóbìnrin jẹ́ bọ́lá bọ́jà life is so beautiful when we hold the starlight. Yeah. Ọ̀rẹ́ dùn rí, ọ̀rẹ́ dùn bá rí. Ẹlẹ́yìí jẹ́ ẹgẹ́ I do my àdúmọ̀dán. Ẹ̀rí pẹ̀kẹ́ wa, Ọlọ́run má dà kíkan sí. Èmi àpín ní òòṣà àrekete ló kọ wọn payé oríṣìkìtì malẹ̀ agbálákàtàbù o agbáláyàwó lorúkọ wọn pelẹ̀ dókítà ìràwọ̀ o dókítà ìràwọ̀ ọ gbọ́dọ̀ kú ikú kíkú kan bí kò ṣe kò yè nítorí ẹ̀bí rẹ kọ́ àwọn atẹ́jọ́ ṣe ìmùlẹ̀ wọ́n gbé múlẹ̀ rọrùn ewúrẹ́ ní bá wọn lọ sóde ìwárọ̀ ewúrẹ́ ò mọ wọn wọ́n gbé wúrẹ́ dè àgùntàn ní bá wọn lọ sóde ìwárọ̀ àgùntàn ò mọ wọn gbé àgùntàn dè ajá nìkan ló mọ wọn ó ní mo kí yín gbogbogbò èmi lálùdé ní ọ̀dá kẹ́mi bẹ̀ dákẹ́mi bẹ̀ dákẹ́mi bẹ̀ dákẹ́mi bẹ̀ àsùpàrọ̀ àsùpàrọ̀ kékeré bá lójú abẹ́rẹ́ rí tó bá tóbi yóò di gbẹ̀dùgbẹ̀dù ó yí lómi ekuru pa bóbìnrin bá ríra wọn wọ́n yí bírí wọ́n pòbìrì kòtò wọ́n parakọ̀ sí kan ọ̀làǹdó ọ̀wọ̀ ni ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ jẹ́ ń bá yín sọ̀rọ̀ bọ̀pọ̀ bá rí wa lóde wa rí wa wà wá tẹ́ńbẹ́lú bẹ́ẹ̀ lásán làjànà kú fojú iṣẹ́ wọ̀bọ̀ ṣọ́bọ̀ òkúkú tọrọ jẹ́ àgùntàn ò lábẹ́ gẹ̀ẹ́sì o iṣẹ́ ọwọ́ wa làwa ń jẹ ìjọ tó bá tijú fún wa là á tijú fún bí o tijú fẹ́ ní kọ̀ọ̀kan mọ́ ọ̀pọ̀ yìnbó fi dúdú sẹ́wà oró inú ẹ̀ pé gbèje ẹ má wulẹ̀ pè wá lálàgbé mọ́ amúlùdù lórúkọ tiwa mo bá ti kú ọ̀tá ìbáyọ̀ bí wọ́n lálákọ̀ọ́rí ọmọ ti lọ ọmọ ti mí dákúwá bèrè ọlọ́run ọba mo máa gbárémidé o mo fẹ́ lẹ́bù tó fún mi ó fún mi lẹ́bù ewì oní máa ké ó fún mi lẹ́bùodù ó ní máa sọ Gbẹ́ngà Adébóyè mo bá wọn jẹ́rìí ìpòsónú ó tún wá fún mi lẹ́bùn mìíràn ó ní tún máa lè kọrin láìláì láǹtà ṣùgbọ́nàkà ní kùntùn mi náà sọ̀lì mí nínú onítìdàpọ̀ mèrè wá jíjí tí mo jí mo bá là látẹ̀lẹ̀ wọ àpọ̀mọ́là tó bá mi kọ́ ó dájú èmi yóò mọ ọlọ́ni ooo àti kékeré láti bí mi sáyé láti pé mò ń rojú àti bàtà ló láròyé abẹ́fẹ́ bu ọlọ́run mọ̀ ni. That's my brother. That's my brother. Wow. Well done, bro. Well done àwọn nǹkan tí mo ṣe tí mo fi qualify láti lọ represent Nigeria ní international theatre festival tó fẹ́ ṣe lamẹ́ríkà. tẹ́ni kankan ò bá believe ẹ̀ mo believe pé you're so loaded and you're my brother. in fact i'm so impressed you're so talented. yes he ah, is you can say that again. thank you so much. yes. dọ́là ni kí ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún support ẹ̀ àtìlẹ́yìn ẹ̀ ó ṣe gan thank you yes, god bless you. Eh, serious rárá <laughs> ah, èmi kọ́ ni mo share anything now ọlọ́run ọba ni ká máa fi gbogbo ọpẹ́ fún torí pé òun ló jẹ́ kí gbogbo nǹkan yẹn wà possible so always thank god. okay yes ọlọ́run ló yẹ ká dúpẹ́ fún but àwọn yorùbá máa ní yínní yínní kẹ́ni ṣe mí. wọ́n fẹ́ yíntọ́lá you darling yes you are and thank you. <laughs> i love you guys so. thank you. <laughs> we love you too. Thank ọsẹ ah. oh, oh, so nǹkan tó máa happen ni pé èmi ní change kan lọ́wọ́ ń sìn so mo ń propose pé mo fẹ́ gbé ẹyin méjèèjì jáde let's go eat out. Mm -mm. You can only take us out on one condition. Okay. I'm going to sort the bill. No. Mo ní mo fẹ́ gbé yín jáde ló fẹ́ sort the bill. Why? I am the man. Ṣé nǹkan ń ṣe ni I am the man? Okay, mo ti gbọ́. Okay. Mo ti gbọ́ I'll allow you. But nǹkan kan wà tó ń dùn mí kí ni ẹ. what's that. ìwọ́dẹ ni mo máa blame fún. kí ló ṣe fún. láti ìgbà tó ti introduce me to uncle sonya you've not even brought him to my house before. Ah, ìwọ ló dé wá fọ because o mọ wá sílé mi wọ ọmọlé mi náà. okay má bínú a máa surprise ẹ báwo ni. I can't wait. she <laughs> can't wait to have me in yes. her house. Okay, let's go out. <laughs> Fẹ́yìntọ́lá nìkan ló ń lò nílé yìí òun fúnra ẹ̀. ó kéré nǹkan tó ní náà. Ah. but bí ó ṣe ní irú ibi yìí ṣé um, kò plan ẹ fi jókòó um, ẹ káàbọ̀. yes sir um, aunty ma join you very soon so kí ni kí n offer yín sir. Uh, um, we are very much okay for now. Mm. maybe later. Uh, sure. Yes. Okay. okay. okay àmọ́ eléyìí tó ń ṣara gbígbẹ yìí àbúrò ẹ ni àbí. oh no no personal assistant ẹ ni. ah ó tún ní personal assistant. oh my god. <laughs> hello hello how are you. Oh, I'm fine. I'm. Oh my god. I'm. This is such a pleasant surprise. Yes, it is. Um, flesh and blood. <gasps> èmi náà ni. I didn't know you were coming. mo ní kí n wá surprise ẹ nígbà tó ti challenge mi pé mi ò wá wá. I'm indeed surprised. <laughs> oh, <laughs> oh there's something we can go for ni. oh my god, I'm so so sorry for you know to have kept you waiting. No, no, it's fine. It's okay. Um, Kilema J, Kilema Mo, please just name it. Uh, okay, for now, um, Enua okay, but later I can tell you Are you sure? Yes, I'm very sure. You. <laughs> I'm so happy to see you. I'm happy to see you too. Wow. Um, yeah, um, má bínú um, Fẹ́yìntọ́lá. Yes. Uh, um, ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ sọ tó It's okay. Ìṣe ikó tó wọlé mi àti ọmọrin yìí ń king. I'm sorry. Ó ní ìwọ nìkan baby. <laughs> Ibi ìpọ̀ ò for you alone or woman. really <laughs> tẹ bá wá rí lèmi ní akitola nǹkan i mean that is way way way bigger It's ẹ ni mo ṣe so i decided to come here like it could be cool like this is okay for me. oníbòmí ni akitola. yes. ibi ìdẹ́dà bíi kúbíkú be i. kúbíkú ni bíbá yìí o but you, but I mean, mò ń gbé ń bí. I live here with my PA. I'm sure you met her already. Yes, yes. Um, being an only child with um, lots of properties at my disposal, it's kind of hard to manage it all by myself. So Mungbadra Kyolong could bless me. Pelu Okwala Lubarika to love me for who I am. I mean, so it can help me manage all this. It's too much. Wow. Mm. Okwala Lubarika. Yes. Or Okoto be manage it. Yes, yes. ọlọ́dẹ fún ẹ lọ́kọ alálùbáríkà tó máa like ẹ gọ́gọ́gọ́gọ́ tó máa love with the whole of his heart tó máa tọ́jú ẹ bí bàbá àtìyá. àmì o. èwo <laughs> ni àbí ọmọ mi bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ àbòsí nínú. no no i was just praying for am. Ah, ojú àbòsí gangan lọ sí ọ. ibi ń pa mi jáde dá lọ wá. kitchen if not because o ti torí wọn ni o torí wọn because you know your way to the kitchen. mo fẹ́ fẹ́ ìtumọ̀ mi. come anything dem fẹ́ mọ ìfúra mi. jẹ ee. Tommy. she said torí tí wọn gangan ni wọn ṣe fẹ́ lọ kitchen wow god. wá bẹ̀bẹ̀ mo wá tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ní èrò ẹ̀ṣẹ̀ ní ìṣe ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ ẹ̀ṣẹ̀ bàbá tẹ̀m̀bẹ̀lẹ̀kun ìmọ̀tẹ́para ìrìndè òru òdè yíyàn ìsọ̀rọ̀ yàn lẹ́yìn nǹkan wọ̀nyí ẹ̀ṣẹ̀ ni Olúwa dáríjì ọba àwọn ọba fi dáríjì ẹ̀ṣẹ̀ tó lè fà á tí ò ní jẹ́ kí n rí paṣẹ àdúrà yìí ọba àwọn ọba fi àánú dáríjì ìwé ẹ̀ṣẹ̀ mi Olúwa pàápọ̀ sọ sínú òpin ìgbàgbé sọ sínú òpin ìgbàgbé gbọ́ àdúrà gbọ́ ẹ̀mí mímọ́ mo bẹ̀bẹ̀ mo tọrọ fún orí ńláńlá tí ẹnu ó ya èèyàn orí má lè gbàgbé orí àlàáfíà orí ẹ̀mí gígùn ọ̀rọ̀ àti ìtẹ̀síwájú olúwa ṣe fún Brasanya àti Fẹ̀yìntọ́lá ní orúkọ Jésù olúwa ṣe fún Brasanya àti Fẹ̀yìntọ́lá ní orúkọ Jésù olúwa ṣe fún Brasanya àti Fẹ̀yìntọ́lá ní orúkọ Jésù. mo ní ìlú ògbé ojú mi sí orí òkè wa níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá ìrànlọ́wọ́ mi yóò ti wá láti ọwọ́ Ọlọ́run tó dá òun wáyé ó kì yóò jẹ́ kí ẹsẹ̀ rẹ kí ó yẹ ọlọ́run ìgbé ayọ̀ àpòstù babalọ́lá ọlọ́run tó fẹ́ moses adisa ọlọ́run orí òkè gbógun mẹ́ ọlọ́run kénáàní olómẹyẹ mo pè ọ́ sàpàlẹ̀ ní wákàtí ọ̀wọ̀ ó ra dúbúra sànyánú dúbò ó ṣe ṣe fún mi lọ tó ṣe ọ̀rọ̀ tèmi náà tó yọrí sí mo bẹ̀ ọ́ ní wákàtí ọ̀wọ̀ yìí. àwọn ọ̀run sọ̀rọ̀ ògo olúwa ń fi ṣe ọwọ́ rẹ̀ hàn ọjọ́ dé ọjọ́ fọ̀hún òòrùn dé òòrùn fi ìmọ̀ hàn kò sí ohun kan àbí èdè kan tí a kò gbọ́ ìró wọn ìró wọn la gbogbo ayé já mo bí ọ pẹ̀lú nǹkan olú aláàánú gbogbo àsọ̀dánù mo wá bẹ̀bẹ̀ fún ìrìn àjò mi lọ sí ìlú òkè òkun olú aláàánú jùlọ ṣe ní ìrìn àjò ìbùkún olú ṣe ní ìrìn àjò ìgbéga jẹ́ ń bá àánú pàdé gbogbo ìrìn àjò mi ní ayé olú jẹ́ ń bá àánú pàdé gbogbo ibi tí n bá dé la olú jẹ́ ń bá àánú pàdé ojúrere àti àbúrò olú àjò dájú lórí ayé mi ojúrere àti àbúrò àjò lórí ayébúra sọyìn àti fẹ̀yìn tọ́lá ní orúkọ jésù kristi ni mo gbàdúrà àmín àmín àmín ní orúkọ jésù. praise the lord. Hallelujah. Praise the living Jesus. Life is so beautiful when we hold us alive. Yeah. Ọ̀rẹ́ dòrí, ọ̀rẹ́ dòbárẹ̀. Eh. Ẹlẹ́yìí jẹ́ gẹ́lọ́ yẹn ò àdúrà dán ẹ̀rí bẹ̀gẹ̀ wa ọlọ́run má dà kíkan sí ọ̀rọ̀ wa o nígbẹ̀yìn èrè ṣáà ní kìtì mi ó jẹ́. tí rí ayọ̀ mi bá wà ó lọ jẹ́ kó tẹ̀ mí lọ́wọ́ ẹnikẹ́ni tó bá wà ní kọ̀kọ̀ tó fẹ́ máa tàfà sí rí ayọ̀ mi olúwa bá mi ṣẹ́gun ẹ̀ tẹ́bítẹ́bí taratara. wọ́n fẹ́ gba eré ayọ̀ mi àmọ́ nǹkan tó bá gbà á máa fún. Yeah, I'm coming. Ṣẹ́wọ̀n ẹ pè wọ́n kẹ́ tó máa bọ̀. Oh Actually, mo dẹ̀ fẹ́ pé òfò mi ti kú ni. Ìyá. Ok, má jẹ́ kí n pẹ́ jẹ́ kí n ti máa lọ. Ah, ẹ jọ, ìgbà wo ni travelling yìí yẹn ná? Oh, Ọ̀túnla ni flight mi. Ìyá, èrí rẹ̀ mú bọ̀ lágbára náà. Àmì àmì àmì Thank you. You're welcome. Not too fast. Um, ló dé eh ṣé mo ṣẹ̀yìn ni. ìṣe mi. Um, but ṣé ẹ fi lọ́wọ́ mi. of course mo fi ilẹ̀ náà. ìgbà tí wọ́n fi ilẹ̀ kí ló wá dé eh, gbogbo mo ṣe ń gbé súnmọ́ yín tí mo ń gbé súnmọ́ yín pé ah, píkẹ́ tí ẹ̀ wò mí ò ń pè slim shady báyìí pé ẹ̀ẹ̀kan tí ẹ̀ wú side mi wọ́n á wò ó pé wò ó bóyá torí pé ẹ̀yin àtàntí ń date ṣáá. Mi wọ́n torí ẹ̀ lẹ̀ ṣe wo sẹ́ksì. tí wàá ṣe mistake ni èmi àtọ̀ tí ò wá date ó kàn jẹ́ pé o ti ya wèrè ni. torí tí o bá ya wèrè a jẹ́ kó o ti sínwín o ti sínwín náà ever in your life ever ọjọ́ tí o bá tún try ẹ̀ tó bá mi dọ́rùkọ tó dánwò yìí iṣẹ́ ti tán nílé ṣé o gbọ́ ohun tí mo sọ fún ẹ ṣé o gbọ́ ohun tí mo sọ fún ẹ má try mi mọ́ o ṣé o ti gbọ́. okay okay good riddance to bad rubbish. ṣé ṣé kò ní lọ sọ fún àǹtí lóòótọ́ báyìí mi kò lè sọ fún náà ṣé wọn ò ní béèrè pé kí la jọ sọ dédé kí ló ń ṣe é gan-an náà níta tiẹ̀ fẹ́ manage ká tiẹ̀ ní ká tiẹ̀ fún jẹ́ bíi two times or three times ó dẹ̀ ń ṣe bíi wèrè ah spec mi dẹ̀ ni bòbó yẹn ṣá ọlọ́run. Ah, I love seeing you guys. dáhùn tí ọmọ ẹni tó ń ṣe o tó bá dé bẹ́ẹ̀ tó bá dé bẹ́ẹ̀ àti tó máa fọwọ́ ẹ̀ sí ni kọ́wọ́ gbé o um, ìlú òyìnbó dàbí nàìjíríà o.

síbẹ̀ láti alẹ́ àná ẹ ṣe pa àṣẹrẹ́ ní ìwọ ni yọ ayé mi tí kò gbọdọ̀ báàgì èwo ló sọ pé o síbẹ̀. báàgì owó yìí. ní ojú ọmọ ọ̀rọ̀ mo ti ṣẹ́ẹ̀kì nínú ọ̀rọ̀. kí ló wá ní báàgì yìí. mi ò ẹni tí mi ò rí kí ló kí ló rí. mi ò rí international passport àbí báàgì ilé ìkọ́ni. òun náà ni nà mo ò rí international passport. náà ló ṣe kó o rí ojú ti dẹ. ìbọn náà lè jẹ́ ìfúnlẹ̀ ọ̀dọ̀ fún mi ìrìn àjẹ́. ìrọ̀lẹ́ ṣé kò ń ṣe bí lo fi sí tó rò pé bẹ́ẹ̀. síbẹ̀ ni ilé yìí o. fi sí nà ó. àkàbí òkà tó ń bẹ̀rẹ̀ ọmọ ògbó bí tó fi sí ìlú ìlú ìkọ̀ọ̀kan rẹ̀. ìfẹ́ nínú mi ni I can't see my serum. Ṣẹ́ńtọ́lá, I am sure you are okay. I need this is a joke then please stop it. Oh, máa mí sí pàìtẹ́ It's not funny. Èmi kí mo ṣe ọmọ fi inú kan báyìí ẹ̀jọ́ kí mi ni mo pack everything right inside here. Ìwọ ló páàkì kí ni? Báwo ló ṣe ń ṣe báyìí? A máa pẹ́ ẹ̀. Ó jẹ fún mi ní nǹkan kan nú ẹ̀ kì í tọ́. Mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ olówó mi. ìdọ́lá ah, mo fi sí. a ní bí báàgì yẹn personally. wàá tún bínú ẹṣẹ kan ṣe bá dé síbí. bóyá bí o tiẹ̀ mọ mi lẹ́mi lọ. irú ọ̀rọ̀ káfíńtà tí wọ́n ní náà how can you even say kò sí náà why why why now irú kí ni gbogbo eléyìí ọ̀dẹ̀ ni ẹ mo ti túbẹ̀ yẹn lẹ́ẹ̀kan jàre wọ́n sọ yìí ju wọ́n ti túbẹ̀ yẹn náà ẹ̀mí ò láì gbogbo eléyìí mo ṣe fún mi bíbá ìmọ̀. inú bíbá ìmọ̀ fi sí i inú bọ́ọ̀gì I packed it myself. okay you packed it. yes. bring it. You say you packed it, you put it there. Oh, Bring yeah, it. Everything as a ticket. Just, shut, just shut your mouth. Talking about people who I hear, I hear, nobody know. But just keep. If you talk, I'll just. Uh, oh yeah, move on. Oh, move on. So this is your phone, right? Just what. No, this is your your plan. ká máa wá tọrọ oúnjẹ lọ́wọ́ àbí the only opportunity sábúrò mi ní láti travel tó lè mú wa kó olùwà látàwà ní ojú ọdẹ tí o kọjá ẹsẹ. ó ti ń pọ́n bóyá mo kí mo lè ṣerú nǹkan bẹ́ẹ̀ náà I can't do a thing like that. èyí tó lọ lè bá yẹn mi. àbí ìsìnkú pé ọmọ ọmọ ò ṣe ní kí pẹ́. báṣọ tó fún báṣọ báṣọ fún jọ báṣọ fún. ìlà ìdí. àlọ́ fún ẹgbẹ́ àfi. I didn't do anything. I didn't touch you. Lásán, ọ̀sùnwájú lásán. Èmi kọ́ ẹni náà. Láàárín àwa àti ọlọ́run àdájọ́. Mo ṣe kókó náà. I didn't do anything. I didn't do anything. I don't want to hit you. I don't want to slap you. I don't want to slap you. Èmi kọ́ ni I didn't do anything. Mo ṣe kókó ẹ̀gbọ́n ló má ṣe àdúgbò rẹ̀. wọ́n bá pa ọ̀tẹ̀lé mi lẹ́yìn o ló bá tọ́ mọ́tò àpágbá ìdànù. gbogbo àwọn oníbùkún kẹta tó mọ́bìnrin ó ní obìnrin báyé ẹ̀jẹ̀ lẹ́nìí lẹ́nìí ó ṣe ó ṣe wọn ó ṣe gan. ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni tó ọjọ́ bá kú síbi ẹ ọ̀kadà ọ̀kadà ọ̀kadà wait wait bámilé bámilé tó o bọ̀ lọ amẹ́ríkà lọ́dún wà lọ lọ́dún mi. ọmọ. gídàdò gídàdò tó yà wèrè bàtà ọ̀sẹ̀ mi lẹ́yìn o kú ìjà rẹ̀ go go. ṣẹlẹ̀? Ọ̀gá kí ló ṣẹlẹ̀ náà? Ẹ bá mi sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀? Ok, ẹ mọ̀ pé kò sí kò tí mi lè ṣe fún yín ẹ mọ̀ pé mo lè ṣe anything fún yín tí yín máa fi dùn tẹ́ máa fi wà ókè bò ẹ kàn sọ nǹkan tó ṣẹlẹ̀ mọ́ fún mi sọ́dà màá lè mọ ibi tí mo ti máa kọ́ mi ọ̀gá ẹ ti jẹ́ kẹ́rù máa bà mí báyé ẹjọ́ kí ló ṣẹlẹ̀. okay ma just fill me in and i will sort it out ma ah orí mi ti bàjẹ́ orí mi ti bàjẹ́ ẹjọ́ ẹjọ́ pé ẹ kàn ẹ ah god hmm. eh, ma. Базуя. Bẹ́sùyà, mo rí international passport mi mọ̀. Bẹ́sùyà ayé ti bàjẹ́, ayé ti bàjẹ́, wọ́n tún pé ti wà l'Amẹ́ríkà. Ọmọ, ọmọ, ọmọ, o ti tó, ó ti tó ọmọlú yìí. Máa kí n gbà ẹ̀, bóyá kí n má dà sí. Irin ti bàjẹ́ mọ́. ṣé kú ló fẹ́ sun ẹ kú ló fẹ́ sun ṣé wọ́n lọ lọ́hùn ni. ẹ lọkọ dá mi padà mọ́. kó lọkọ dá ẹ padà ó wà òkè ṣe orí pọ́ọ̀rọ̀ pònú ló ń sọ tó bá lọ sọ́hùn tó bá dá ẹ padà ìyẹn ló burú jù. ọmọ yìí jẹ́ mi tọ̀ listen and just shut your mouth. ọmọ rù yìí ọmọ rù yìí ọmọ rù yìí tó bá travel lẹ́nu tí plane bá crash lẹ́nu nǹkan kò lè crash tó yẹ kó ní kíláàsì kó ní kíláàsì kó ní kíláàsì kó. amọ̀rì soko soko dó gbọ́ mo fẹ́ fọ̀ amọ̀rì tó bá travel lẹ́ni tí nǹkan burúkú bá lọ ṣẹlẹ̀ nǹkan ìwọ tó ti travel rí ó mọ̀ pé àwọn èèyàn máa ń gbé ẹrù fún yàn ní airport tó yẹ pé wọ́n dẹ̀ máa fi cocaine síbẹ̀ tó bá mú ẹ tó bá lọ sẹ́wọ̀n nǹkan sórí in life there are two sides to a coin nǹkan tó yẹ kó jẹ ọ̀rẹ́ níbì kan ó lè jẹ aburú ń bò mí ọmọròyè ó lọ sí amẹ́ríkà lẹ́nu wàá lọ lọ́la eléyìí kan ká ní clear picture pé olórí burúkú lọmọ tí òun bá rìn yẹn àjẹ́ ni tí ò bá jẹ́ pé àjẹ́ bóyá òun gan ló pa àwọn òbí ẹ̀ tó fi wá jẹ gbogbo wọn tí ò bá dẹ̀ jẹ́ àjẹ́ ó ṣe wá jẹ́ pé ẹni kan tó fẹ́ travel ló ló ń sọ passport ẹ nù ìwọ náà pònú dẹ̀ ni ẹ èmi ẹ̀gbọ́n ẹ̀ wà ń bẹ̀ ó fún mi passport ẹ̀ kí n bẹ pamọ́ ó lọ fún obìnrin ó yẹ ìwọ ọlọ́kùnrin máa ń káyẹ̀ lóbìnrin lọ́wọ́ ọmọ. aren't you very stupid? something as vital as your as your passport passport yẹn dàbí life ẹ ẹ̀mí tó fi mí òfóbìnrin dání obìnrin ló ń kí pẹ̀fẹ́ ó ti sọnù. listen ọlọ́run mọ nǹkan tó gbà lérò má fẹ́ kó ṣe rẹ̀ léṣe. ọmọrò yìí wàá gbẹ́rù ẹ̀ wọlé nsìn wàá lọ ṣanra à sọ̀rọ̀ létà kó sùn tó bá ti jí a máa sọ̀rọ̀. ìgbà tí mi ti travel mo mọ̀ pé màá dúró lé náà. Oh kí n má fonímọ̀lá mi jẹ́ orí mi ọ̀la mi kí n rere. kí n má fonímọ̀lá jẹ́ orí mi ọ̀la mi kí n rere. Ere lóbìnrin jẹ́ bọ́lá bọ́jà. Life is so beautiful when we hold the starlight. Yeah. Ọ̀rẹ́ dùn ní, ọ̀rẹ́ dùn bá rìn. Ẹlẹ́yìn jẹ́gẹ́ lọ́mọ yẹn ò àdúmọ̀dán. Ẹ̀rí pẹ̀kẹ́ wa, ọlọ́run má dàgbà náà sí ọ̀rọ̀ wa o. Nígbẹ̀yìn èrè ṣáà ni dé tí wọ́n She will call me. They are still not picking my call. Kí ni mo ṣe? I mean, why ti Sọ́yà ṣe máa sọ wípé mo more? ni mo mú passport? Kí ni mo fẹ́ fi ṣe? ga ọ tí ó bá ṣe wípé mo nífẹ̀ẹ́ sí fámìlì wọn gan kí ló kọ́ mi wọn ò ní máa stress ara mi. Ah! <laughs> mo máa ṣe anything nǹkan tó bá gbà ni mo máa fún I'm going to look for that passport and I will find it. Oh má fún ní bọ́lá mi jẹ́ mo ní mi ọ̀la mi kí n rere. dulu Aisyah irú àlá buku ni mo lá yìí ah. but àlá mi ò kì í tàn mí jẹ hmm. dájúdájú Fẹ̀yìntọ́lá kọ́ mú international passport mi mo kàn fẹ́ fojú olórí igun gini. Come in, the door is open. I'm sorry. Actually, I was I swear to God, I know nothing about your missing passport. Believe me, nothing. I know. Torí ẹ̀ ni mo ṣe ní pé kí n wá sọ fún ẹ pé má bínú àti bí mo ṣe ń pè mí tí mo píkọ̀lẹ̀ àdẹ̀ Brassonya má bínú. It's okay. Wá máa wò náà ọmọ àlè ló máa rínú tí ò ní bíi. passport ẹ she kúrò níbi tá a fi sí ó ṣì ń bá i mean i'm confused. Oh, ò gbàgbé lórí your passport mi bọ́lá she fake kórè ni ẹ̀ nǹkan kan wà tí so wá sọ Eh. ẹ. kí ni ẹ. ṣùgbọ́n mo wo pé kí ni ìfẹ̀yìntọ́lá fẹ́ fi international passport mi ṣe tó fẹ́ àìdẹ́ ẹ̀ bọ̀ n tó pamọ́ ojú ọlọ́run ló yes ojú ọlọ́run ló tọ́ tó bá ṣe pé lóòótọ́ kì í ṣe pé pálí ẹ̀ jábọ́ ó dẹ̀ sọnù tó bá ṣe pé èèyàn ló mú ọlọ́run ló máa dájọ́ fẹ́ni náà ọlọ́run ló máa dẹ́ni ẹ ah, a fẹ́ ṣe yẹn. another thing tí mo fẹ́ ṣàlàyé fún yín mo fẹ́ kí ẹ jọ kí ẹ parí ìjà pẹ̀lú fẹ̀yìntọ́lá àtìgbà tí ẹ̀yin àti ẹ ti ń jà báyìí mo lè lọ lé wọn mọ́ ìjọ àárọ̀ ẹ̀ lè sọ mi ní ìsàsùn ọ̀ṣẹ́jọ́. ṣé nǹkan tó fẹ́ nìyẹn. anyway torí tiẹ̀ náà mo ṣe ń bàjá tẹ́lẹ̀ tó bá ló ti tọ́nu ẹ̀ ó ti tọ́nu èmi náà nìyẹn it's okay it's alright. ilé ayé ibi kékeré ni kò what are you doing? hello báwo ni àti sọ́tẹ̀ báwo hold on hold on fún ọ. ó kọ́kọ́ sọ fún mi náà. hello Familiar, lẹ́jọ́ okay it's okay it's okay Me bínú mọ́ ìwọ náà má bínú nígbà wo ah fẹ́ gbé wa jáde lọ́la okay very well then very well tó bá no ó máa get back sí ẹ lórí time tàbí time tí wọ́n bá fẹ́ kó sọ fún wa sọ fún mi all right okay okay ẹ̀yà ó dán fún. ọmọ ya kí ìyá ọmọ bàbá ní ma ẹ sọ nǹkan tó bá wù yín sọ ẹ máa sọ̀rọ̀ tí mo fẹ́ wá nǹkan jẹ. alákìsà jòrò ilẹ̀ máa tó mọ́ ọmọ ya níyà ọmọ bàbá ní mbà kí lè rè mí. ọmọ I really enjoyed myself. Mm. Mm. Um, and um, ọmọ láàrin èmi àti ẹ. Eh, tọ́lọ́hún mo ti dáríjì ọmọ fẹ̀yìntọ́lá yẹn èyí méjèèjì torí mo discover pé ọmọ dáadáa ni. Thank you so oh, come on. Dídélẹ̀ yàrá dídélẹ̀ ó mọ̀ pé àwọn àgbà máa ń sọ ọ̀rọ̀ kan. Wọ́n ní ààrẹ májà kan ò sí, ajá má tán ni ò dá. So èmi láàrin ọkàn mi àtọ́lọ́run I forgiven everything. Ọkàn. Bá ń gbé ẹ̀rù sínú yàrá. Mo fẹ́ lo restroom. Okay, sir. Yeah. Hey, press, yeah fẹ́ sọ kankan tó wà very important fún yín. ok kí ni kan ọ̀rọ̀ fẹ̀yìntọ́lá fún ṣe fún mi. oh no a máa sọ yín later mo fẹ́ lo restroom. Eh. mo fẹ́ kí ó yàtọ̀ torí mi one time tọ́. passport ẹni mò ń jó. kí ló ṣe fún ah tó ṣe fún mi báwo ṣé o ní láti ṣe nǹkan fún mi o lè lọ ilé òyìnbó kó wá fèmí lẹ síbi kí n máa mọ ọgbọ ẹran fún kí ni. ẹ dẹ̀ báyé mi jẹ́. ẹ ẹ kí ló wá kàn mí báwo ni ọ̀bọ ṣe ṣe tí náà kí o ṣe. ẹ máa tó wà tí. àmàjọ wà ń bí ni ojú ọjọ́ dúró kájọ jó tán. brasson Rárá Sọ̀yà. So, you lẹ keep international passport mi. Èmi. Ń Me? lọ ti oh. You don't say! Ẹ̀yin ti say pé mo mọ̀ tó ṣe pé I was careful about your things. Wọ́n lè fi sọ̀rọ̀ yẹn lè bẹ̀rẹ̀ The di You mú kúkúkú káàkiri nílé. Àti bẹ́ẹ̀ mo ti mọ̀ wípé skeleton wà ní kọ́ọ̀tọ̀ọ̀jì. Mo fi Ọlọ́run tó dá mi búra ní òun mọ̀ kọ́kọ́ pàpà sọ. Ṣẹ̀ṣẹ̀ fọlọ́ọ̀ búra ni eyín tí mo mọ̀ tí ò ṣì ní àná ṣẹṣẹ fọlọ́n búra ni. kí ló fún ẹ lárídájú pọ̀ ọmọ yẹn kọ́ ló máa mú pálí ẹ̀ ọwá ló lálàá ọ̀rẹ́ mi lójú àlá ẹ̀ pé mo sun passport ẹ̀ fún kíni àbúrò mi ní ẹ̀ náà tó bá ṣe oríire oríire ẹ̀ máa kàn mí kí ni mo fẹ́ sun passport ẹ̀ fún. alágọ̀ o báwọn àgbàlagbà ṣe máa ń sọ alágọ̀ ó ní irọ́ ni. mo mọ̀ wípé tó bá ṣe wípé àwọn òbí wọn ọ̀tọ́ yín dáadáa ó lè lẹ́ máa jà mo mú ibà yìí nà. kí ni reason gbọ̀ngàn tó fi ń around tó mú kọ́kọ́rọ́ mi tó lọ sí wardrobe lẹ́yìn mi kí ni reason. kí ni reason tí màá fi bá international passport mi nínú rẹ gbọ́ bẹ́ẹ̀. mo sọ fún ẹ mo fọlọ́ búra mi ò mọ nǹkan kọ́kọ́ passport ẹ. sọyà you are a liar èmi tó ṣe pé ọlọ́run ti fihàn mi lójú ran. olóhùn bọ̀ mọ́ kì í ṣọba àká o. sọyà let me tell you something èmi àti ẹ àṣẹ tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà mo lè rí. sọyà ṣé o ò yà wèrè. mo wá òkè. alábìsà jòrò ilẹ̀ máa tó mọ́ ọmọ ya kí ìyá ọmọ bàbá ní máa kí lè rè mí alákìsàn jòrò ilẹ̀ máa tó mọ́. ọmọ oge tí wàá talé ẹgan báyìí ó wọlé orí mi lórí ìjókòó dẹ́ kọjá lọ láì kí mi. ẹni tí ò bá ti kí ni káàbọ̀ òun náà pàdánù kúlé ni ẹ̀ náà èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ èmi ló ń ṣe bẹ́ẹ̀ bá sọ̀rọ̀. tí bá méjì nìkan la wà mí báyìí. sórí ẹ ti dàrú ni ẹ sórí ẹ dàrú ni. orí mi ò dàrú o torí mi bá dàrú mi lè máa bá yín sọ̀rọ̀ báyìí. ta ló rán aṣọ gbéraga tó gbé wẹ́gan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà. má sọ bẹ́ẹ̀ mọ́ mọ́ ẹ bá sọ bẹ́ẹ̀ pa ọ̀ránṣọ gbéraga sí mi lọ́rùn tó bá jẹ́ ẹ̀gbọ́n mi ṣojú ọlọ́run ni ó kò fi gbọ̀kọ̀ kọ padà lẹ́yìn mi. Ah, ó ti dáa ọlọ́run dẹ̀ wá ní padà lẹ́yìn ẹnì kankan nu wa the last time I checked eh. èmi mo ń sanwó nulẹ̀ yìí wà wá kẹ́rù ẹ̀ wá jáde nulẹ̀ ilé ni. pẹ̀lẹ́ ẹni tó mọ owó lé san kó lé mi ò ṣe kó láyé ah, ah. ó mọ̀ pé wọ́n ló bá tèmi jẹ́ níbi tí mo wà yìí ó níbi tó yẹ kí n wà báyìí báyìí báyìí bó dẹ̀ ṣe bá ti tèmi jẹ́ sọ̀yà ọlọ́run á bá tiẹ̀ jẹ́. SDF. Ah, ah, ah. Right on here. Right on here. Right on here. Yeah, yeah, yeah, yeah. What? What are you name me? You are get. You are getting doing? What are heart doing? What did you name me? Idiot. Kalebe. tó tán ni o kí ló lè máa fàjà à ń tọ́ ẹ pé láti wà tán ti débi báyìí àgbóhùn wọn rí. Ah, ah. àbíṣe kàlò làwọn wo àtàwọn wo ọkùnrin méjì ń jẹ́ ọ fẹ́ lọ làwọn tó bá ti blóòbù ẹlẹ́nu àtọ́ ẹ pé bó ṣe wà yẹn wọn ò jà rí nǹkan tó ti tara bọ̀ yìí bó ṣe máa jà lọ lójoojúmọ́ ló ti rí yẹn. Hmm. Hmm. wo èmi ń jáde lóde yẹn jọ ń torí ọlọ́run òkè ní kò gbà lọ tó bá dẹ̀ wù ẹ́ kó wọnú lé wọn lọ kó lọ làjà wọn àti gbé ẹṣu wíwọ lòun thank you ló dé wáyé tí ẹ̀gbọ́n ìṣe máa ń sọ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ah! pẹ̀lẹ́ kí ló dé dé ẹ̀gbọ́n ẹ tó máa ṣe bí ẹni tí ó wà mentally okay i mean kí ló dé kí lè bá fà tó tó yẹn tí tí ẹ̀gbọ́n ẹ máa nà ẹ báyìí tí gbogbo ẹnu máa fọ́ tí gbogbo ojú máa fọ́ it's so nice. Eh, mo gbé ti gbogbo fún. ó ga ọ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ eh, eh. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ tẹgbẹ ṣe. mo jẹ fẹ bá jà ni o ah. yóò lè dá mi mú. ó obvious ó obvious pẹ̀lú chicken wings ẹ̀ yìí wípé tó bá mú wọn máa nà wọ́n pa ni mo dẹ̀ ṣó wípé ẹnu ẹ tí ah! òun ló jẹ́ kó nù ẹ̀. Hmm. Ah, pẹ̀lẹ́ pẹ̀lẹ́ lọ́dún tí mi àti ẹ ti rí ẹni mi thank you i'm only fighting for my rights. ni mo jẹyà sí. you're right. what are you talking about? ṣé kò ṣe pé o ti fẹ́ máa fi nǹkan bo fún mi? tí máa sọ fún ẹ o lè believe. kí ni ẹ. Ah, <laughs> hmm. Talk to me. That's so yeah. Would you believe me? You Come on, I'm with an eternal pastor. èmi ti sọ èyí tó ti bẹ̀rẹ̀ ìjà yẹn wọ́n máa máa jà lójoojúmọ́ ni ọlọ́run mọ̀ èyí tó tún fa tèmi báyìí sìn. kí lè jóbìnrin ló fàjà o. obìnrin bíi ti báwo. ṣé wọn mọ̀ pé tóbìnrin bá ti wà á ọkùnrin méjì bó ṣe máa ń bẹ̀rẹ̀ nìyẹn. Ah! fún mi fún jésù. don't try to persuade me torí tó bá mú mi wálẹ̀ mi ò ní gbọ́ o má bá mi sàn kankan má sàn kankan mọ́ o. kí ni nǹkan tó máa ń ṣe ẹ náà no honestly kí ló ṣe ẹ náà. Ah. Ìwọ náà gbọ́ nǹkan tó ń sọ. Can you listen to yourself talk? Can you? Whatever I saw, olóòní gbọ́ olóòní gbọ́ ká gidi borí bíi fani, but what is wrong with you? Stop being rude to your brother. Just give your brother a little respect and you're saying no. She only ní me to the lè of ìṣòro jẹ Of course. Mi. Of course you do not have. So what is wrong with you? What has come over you? Everything Toba bá ṣe pé tó fẹ́ In your Èèyàn bà mí láyé jẹ́ what has come over me. Last opportunity to mo ní lélẹ̀ náà. Ah, ah mà ní ẹ o, tó bá jẹ́ ọ̀ṣọ́ máa Are you listening to yourself? No, show. o ń ti nǹkan tí rise. Are you God? Ṣé ìwọ lọ́lọ́run ni? Visa tó initially is it your doing? ṣé wọn ló sọ wípé dandandandan ẹ gbọ́dọ̀ fún mi ní visa sẹ pẹ̀lú agbára mi ìwọ náà ló sọ wípé ẹ̀gbọ́n ẹ yìí he has sacrificed a lot for you he has done a lot for you so what is bad for you to just give him just a little respect that he deserves. o ṣe o ṣe o ṣe tó bá ṣe pé n tó fẹ́ gbọ́ nìyẹn mo fẹ́ ṣàlàyé kọ̀ọ̀kan fún ẹ̀ sìn kò mọ̀ amòye òbí tó tọ́ ọmọ láti ìkókó títí tí ọmọ yẹn fi dàgbà àsìkò tó tó ọ láti máa jẹ nǹkan ọmọ òbí yẹn kú kí ni géènì ah, ah. ìyẹn ò tọ́ síbẹ̀ o amòye bàbá tó tọ́ ọmọ tọ́ ọmọ láti ilẹ̀ torí kó lè lówó ó fọmọ yẹn ṣògùn owó so tún sọ yẹn fún mi. ẹ ṣé nǹkan tí wọ́n wá fẹ́ nìyẹn ni. má preach fún mi sẹ́ẹ̀ má preach fún mi kí ni problem ẹ̀ náà má preach fún mi ṣé fẹ́ sọ nǹkan tí máa ṣe fún mi ni ah, ṣé wọn ló láì mi ni. ìyẹn ah, mi náà. wọ́n kọ́ ló láì mi náà tó bá fẹ́ máa lọ. mi máa lọ máa lọ máa lọ máa lọ mi ò fẹ́ rí ẹ mi ò fẹ́ rí ẹ máa lọ. wọ́n mọ́tò ẹja rẹ mọ́tò ẹ. kò kí ṣe fault má wọrí èyàn bá mi láyé ìjọ rẹ̀ ń pìṣì wèrè fún mi. so nǹkan tí wà àti brasil àjọ plan lélele mo wá anybody rú láì mi mọ́ ẹ fi mi lẹ̀ ẹ fi mi lẹ̀ kí ló dé gan-an èyàn bá mi láyé jẹ́ international bàbá ó mú pẹ́mọ́ láì mi ìbàjẹ́ wá sọ pé kí n dákẹ́ fún kí ni ah, ẹ̀yin yẹn burú o ẹ burú o ẹ burú o brasil ẹ burú o. má jayé òní o mi ò mẹ̀yìn ọ̀la o má jayé òní o mi ò mẹ̀yìn ọ̀la. pàrànà pàrànà. Hmm. Mm-hmm. ẹ máa wá dúró oúnjẹ tọmọ ìgbésíwájú lóhun nìkan. Mhm. ọmọkùnrin ìdájú ọ ó gbé adúrú oúnjẹ ìsíwájú láì tiẹ̀ béèrè bóyá èmi máa jẹun àbí bóyá mo ti jẹun so èmi yẹn ni mo gọ̀ tí mò ń forí ṣe fọrùn ṣe ẹ máa ra oúnjẹ sínú store ó máa jẹ olówó ń ṣe ó lọ ra oúnjẹ ó dẹ̀ mọ̀ pé kò sí foodstuffs kankan ní múra sí ẹjọ́ bólú tiẹ̀ ti rówó tó fi ra oúnjẹ iná bólú ti rówó bí a máa bó ṣe ń jẹ kàtà tí ẹ pàwẹ́rẹ́ lórí dáná. ẹ má máa bí rárẹ̀ rárẹ̀ rárẹ̀ kílẹ̀ rẹ̀ àpò owó kà níbò tiẹ̀. Èrè dání náà ń gbowó ká ẹ̀wí fún mi kí lè rè é. <laughs> Ìwọ lọ bomi wá, o fi poison sí i, hmm, rò pé màá mú ọlọ́run ní jẹ́ ọlọ́run ní fún ẹ ṣe. Thanks. Hey, I have a word. Okay. Can I sit? Sure, you can. Thank you. Emma, Ma, mo notice pé látàárọ̀ ẹ̀kan rìn lọ́rin bọ̀rin lọ́rin wọnú ilé kó tó di pé ẹ padà wá settle down sí ibi báyìí. Ṣé kò sí ma? Hmm. <sighs> Thank you for noticing that. But honestly, ṣé kò tóró ni? Ọ̀rọ̀ ọmọ àtẹ̀gbọ́n ẹ̀, is it not enough to drive you insane? I mean, báwo ni àwọn ọmọ ìyá méjì tí kò ṣe pé bóyá ọmọ bàbá àbí same mother same father báwo làwọn méjèèjì ṣe máa wà tó máa hate ara wọn bẹ́ẹ̀ yẹn? Ẹ̀gbọ́n fẹ́ rẹ́ àbúrò àbúrò fẹ́ rẹ́ ẹ̀gbọ́n tó bá máa ríra wọn like kọ́ para wọn dànù ní àmì. I'm tired. <sighs> Ọmọ. Èmi tiẹ̀ ti wọ́n náà pé òun àtún forward ni. Ọmọ see, sí Eh, we are compatible. Oh, oh, kéré sí yín gan. Yes, because oh, tó to pé people ṣe wà yẹn èṣe ló máa ń sọ̀rọ̀ sẹ́gun yẹn anyhow To disgrace ẹ̀gbọ́n ẹ̀ lójú yín ìjọwọ́ ni ò ní bú àwọn fámìlì títí you know èmi ti expect pé àti òmò àtẹ̀gbọ́n ẹ̀ ẹ kọ́ tí wọ́n dànù ẹ fún wọn ní kíní pé kó má dọ́dọ̀ yín mọ́ so simple as that. Ah, mo ti expect pé kẹ́ máa stress ara yín lórí ọ̀rọ̀ àwọn ọmọ àtẹ̀gbọ́n ẹ̀wọ̀n ìjọ nítorí ọlọ́run. wow ah, wow really. yes. Ah. àmọ́ dúró náà jọ ṣé ó ti ní anytime tí èmi àti ẹ̀ tájọ nírú jókòó rẹ̀ like ṣàtijọ́ nírú jókòó báyìí pé mo wá péye ẹ̀ you know mo wá ń fi ọ̀rọ̀ relationship mi mo fi ń lo ẹ̀ wípé ah jọ fún mi ní advice what do you think I should do what do you think I can do I mean ṣé irú nǹkan bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ rí because honestly ó ti ń jọ bí ìpín ti fẹ́ máa ya wèrè díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni o like ó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni no honestly because if you're not mad eh? tí o máa ṣe wípé o ti ya wèrè o ò ní máa jókòó kó máa bá mi sọ àwọn àwọn badass àwọn ọ̀rọ̀ òṣì tó ń sọ yìí. I'm sorry because bó ṣe wà yìí sí nǹkan tó deserve ni àwọn ìgbà tí tó lè kọ́ èèyàn ní ọrùn tó máa land hospital. ẹ ẹ má bẹ ẹ get out. Okay. can you imagine ọlá mi ìrere. kí má fò ní bọ́lá jẹ́ o òní mi ọlá mi ìrere. ọmọ ruyi ọmọ nǹkan tí mo fọwọ́ ara mi kó sínú ilé ọmọ ṣé báyìí fi lélẹ̀ ni. Ah ọmọ. tani tani. èmi ni èmi sọya ni. ọ Oku kù okay. Where's where Where's ọmọ rẹ. wọn ò yes na kò sí bo. wọn ò my stupid brother. Me, mọ. Oh. ẹ wọ ẹ ó dùn. Fẹ́yìntọ́lá ńkọ́. mi wọn ò sí bí wọn wà nílé. Fẹ́yìntọ́lá wà nílé. ẹni sùúrù sá ẹni sùúrù. ìjà ah jésù. kò fẹ́ jà bọ́ jésù báwo. Ah jésù gan nígbà yín láwọn mi lé ní. I'll kill somebody here today. amọ́rùyì jáde-jáde mo mọ̀ fọ́ yín lẹ́ni mo mọ̀ fọ́ amọ́rùyì. fẹ́yìntọ́lá fẹ́yìntọ́lá fẹ́yìntọ́lá. kí ló dé. where's my brother. he's not here. he's not here today. I'll kill him today. máa bẹ́ orí àti mi lẹ́ni. ẹ ní láti take it easy ẹ take it easy ẹ nípa anybody kò sí anybody tó máa kú kí ló ṣẹlẹ̀ kí ló dé. can you just provide my brother. no he's not here. who's not here where is he then if he's not here mo ní kò pé jáde fún mi sìn i want to see him now. kò sí bíbá yìí etí. ọmọlúyì What could you mi i'll kill you here today. please just calm down etí èké yìí ti kò ní tó gbogbo ilé ìyàdá ìjókòó kẹ ṣàlàyé fún mi kó tó ṣẹlẹ̀ please can you just sit down please thank you. i'm seated we we'll just die today. Yeah. Um, bóyá kẹ́kọ̀ọ́ kò fẹ́ àdá yẹn kò mú sílẹ̀ náà ẹ eh, let's talk please. Eh? Okay, can I sit down with you? Uh, ilé ẹ̀ ni na mo sit. Mo ní láti béèrè mo pé mo dín yìí. Oh, okay. Okay now, ẹ shall fún mi kí ló kí ló ṣẹlẹ̀ kí lábúrò yìí ṣe fún yín tó ti di wípé ẹ fàdà lè. láàárọ̀ ìbò jí very early mo lọ aṣọ mi mo gbẹ. calm down adike ní sùúrù kẹ́ ṣàlàyé fún mi kó lè yé mi náà please ẹ kí ló dé. please do not touch the machete mo mọ̀ pé wọ́n ló ní but ọwọ́ mi ló wà. okay okay okay now tell me kí ló ṣẹlẹ̀. láàárọ̀ yìí mo ní very important place láti lọ in fact mo fẹ́ lọ ṣe interview tó dẹ̀ wà important sí life fún mi mo lọ aṣọ mi mo wẹ̀ ọmọ olùyè wa wọlé ó kó gbogbo papers mi certificate mi eh, cv mi gbogbo nǹkan wa kó kúrò nílé ṣé kìí ṣe olórí burúkú àbúrò nìyẹn eh, tó fẹ́ bà tèmi jẹ́ ni títí yóò ní bàjẹ́ ẹ má wọ lẹ́yìn ni màá pa ah, mo mo reason to ṣe ṣe bẹ́ẹ̀ mo mo de how many times mo fẹ́ fi ṣàlàyé pé èmi kọ́ mo mo mú passport ẹ̀ Um, okay. Please do not touch the at I'm not. I'm not. I'm not. So tomorrow anule kó jẹ́ kó jáde o. Okay. Amori. Amori. Mama, mo fọwọ́ yín neli o. Okay. Okay. I'll just kill him here today. No, you won't. You won't kill anybody, please. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. Ẹ máa calm down, Tommy. Wá bá mi fún olómi tó tutù. Yes. Ẹ ẹ máa pè. Whatever it is, we will sort it out right now, okay? Please. Ẹ jọ̀ọ́ No, no, no. Mo ti gbọ́ lọ pé. Okay. Ẹ kò fún mi ní fi bá mi fún olómi àti anything tó bá fẹ́ ṣe ti Make it snappy àbúrò mi ọmọ ìyá mi ṣe máa ṣerú nǹkan bẹ́ẹ̀ ṣé fẹ́ bà ayé mi jẹ́ ni ẹ àbúrò mi ọmọ ìyá mi ṣe máa ṣerú nǹkan bẹ́ẹ̀ fún mi. ẹ tí ì mọ̀ nǹkan kan ẹ tí ì rí anything ìyẹn sàn yà yẹn àdá lásán nìwọ sí yọ wá tí mo expect pé yẹ kó bá mi lọ sọ́dọ̀ mú kó ti pa fínfín kó tiẹ̀ ti kún sí nǹkan ti fún mi kó ti kú dànù wá wá síbi òun act fíìm anyway mi ì tí ì ṣetán pẹ̀lú yín because by the time tí mo bá true pẹ̀lú yín ah ẹ máa spell sọ nìyí tì èmi lẹ fi ń ṣeré èmi lẹ fi ń ṣeré ẹ máa rí mi wò bí ìròyìn. hello sir I I ẹ káàsán sir yes sir. yeah sister Fẹ̀yìntọ́lá and uh, eh, eh, hello yeah god bless you mo ń bọ̀ yín. Sherry, wò sir ṣe rí ọ̀rọ̀ yìí ó ti ń ju bá ṣe ń ro lọ o bẹ́ẹ̀ ni sà ìwò ẹ̀bùn Sànyà ló wá sílé mi lé ọ̀sán ìpẹ́ládà ni o bẹ́ẹ̀ ni sà pẹ̀lú àdá tó sọ wípé òun fẹ́ pa àbúrò òun àbí sà bẹ́ẹ̀ máa ríru wàhálà tó máa fẹ́ kó mi sí. oh heaven ó le tó yẹn ni kí ló ṣẹlẹ̀ tó tó yẹn ok ṣé ọmọ kan tó ṣẹlẹ̀ i quite appreciate this wisdom ok ẹ jọ ń bo ni brother Sonia fúnra wọn wà báyìí. yà owó ṣì wà lọ́dọ̀ mi ó ṣì wà lọ́dọ̀ mi mo sáré yọ wá make phone call gan ni tó bá mọ̀ wípé mo pè gan kó má jẹ́ pé ẹ mọ̀ sà wọ̀rọ̀ àdálà ń sọ yìí o. ẹ ní problem bíbélì sọ wípé ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fi ọgbọ́n ṣe ìbùkún ni fún olùlàjà torí ọmọ Ọlọ́run là á máa pè wọ́n. ó kì í ṣe ọmọ kan tó ṣẹlẹ̀ tẹ bá ṣe drop call yìí màá pè wọ́n màá pè wọ́n màá ní kí wọ́n wá bá mi ní church and then tó bá lè wá èmi gangan bóyá kíkú lọ bá wọn lé ó máa gbogbo nǹkan tó ń ràn èkó lè tán lẹ̀ wọ́n ṣàfọ̀rọ̀ ẹ jẹ́ bá mi fi sùúrù bá wọn sọ ọ̀ṣẹ́ gbọ́ and I know God will take charge. yes sir yes sir ẹ jọ̀ọ́ sir ẹ má jẹ́ kó mọ̀ pé mo pè yín o please ẹ jọ̀ọ́ torí Ọlọ́run whatever tẹ bá ṣàṣẹ ẹ má ṣàdàrúkọ mi pé mo pè yín rárá. ẹ pẹ̀lẹ́ mama pray along gbé mi náà ṣe ń bọ̀ kò ní í yeah God bless you thank you. Okay, sir thank you ẹ ṣe gan ni ẹ ṣe sir. irú wa láwọn délé ilẹ̀ máa tó mọ́ ọmọ yá kí ìyá ọmọ bàbá ní máa kí lè rè é. hello pastor. hello brother Sonia. ibo ni wọ́n lọ. ẹ receive call wọ́n dé bọ́ síta so èmi fún kébé wọn ti gbàbẹ̀ lọ. ah ọ̀dà ìpè pásítọ̀ ti pè wọ́n nìyẹn. Eh, èmi náà gbọ́ something like that. má wọrí ṣòṣùgbọ́ kò fọkàn bá. pásítọ̀ máa ti pè wọn can you imagine. máa pè wọn kitchen tiẹ̀. ok you. hello sir. adúpẹ́ sir ibo ni kí tí wọ́n bá yín sàn ọ̀dọ̀ àwọn ọmọ òkè sà ọ̀dà màá bá yín bẹ̀ sìn. ọmọ ya kì ọmọ bàbá ní bá kí lèrè mi alákèésà jọ lóró. kí ló dé kí ló dé tó ẹ̀yìn ọ̀tún. ní ìlànà kìrìsìtẹ́nì ó wá di pé ẹ̀yìn kú síra. ọ̀tún yọ̀gò sí yọ̀bẹ ẹ̀sìn máa jẹ́ kí ló ṣẹlẹ̀. ẹ bá mi bí o mi mọ tí mo ṣe fún tó fi bà mí láyé jẹ́ mo rẹ̀ ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ẹni. àbí kò fẹ́ ayé ẹ̀ fẹ́ bàjẹ́ ni èmi ni ẹ bá mi sọ fún ó máa jáde pásítọ̀ ẹ̀jẹ̀ á bọ̀ ẹ̀ sí ó fẹ́. èmi ló ń dẹ̀ṣẹ̀ sí. ọmọ ọmọ kí ló ṣẹlẹ̀ kí ló lè tó mi mọ́ kúlù ní àkúlù ní. máa pa ẹ̀ jì. lójú mi náà. pásítọ̀ má bínú sá ah. má bínú sá. ọmọ bíbélì ọ̀rọ̀ náà sọ bí ká bọ̀ fún bàbá àti ìyá wa ká bá lè pẹ́ lórí ìyá rẹ̀. eléyìí ò fẹ́ pẹ́ ó fẹ́ kún kékeré ni. àpẹ pásítọ̀ àpẹ àpẹ àpẹ ẹjọ please kí ló wá ṣẹlẹ̀ kí ló ṣe ẹ́ tó ń dóhun àkókò mẹ́gbọ́n ẹ̀ no no no wrong ẹjọ ẹ jẹ́ ká take it easy gan. àwọn lẹ́gbọ́n sìn. no no no no you no wrong ẹni ọ̀tẹ̀ má da tẹ́fí ní ẹ̀sán ẹ̀kọ́ ti ẹ̀sán rárá wọ́n yàrá tàbúrò ẹ̀ for what? àbí for what? kò yẹ kó lọ báyẹn náà. àbínú pásítọ̀ no no no no ẹ jọ. àbínú sá. ẹ jẹ́ kí yá fi yẹn sílẹ̀ sẹ́rí nǹkan tí mo observe ni wípé ẹ ẹ wù ẹ tó fi bẹ́ẹ̀lì tọ́ rárá ó dà pé ẹ ti dàpọ̀ máyé àwọn èdè tó wá ń jáde lẹ́nu yín kò yàtọ̀ sí tọmọ kèfèrí bíbélì ni kò sí ìbáṣepọ̀ kankan tó wà láàrin òkùnkùn àti ìmọ́lẹ̀ dájúdájú ẹ ti ń tẹ̀ láwọn ọmọ òkùnkùn ẹ ti ń bá àwọn tí ò yẹ kẹ́ bá rìnrìn bó lẹ fi gbàgbọ́ yín sí kí lẹ sọ kìrìsìtẹ́nì dà àwọn àṣẹ wò ègbé ni fún èṣù àti fún iṣẹ́ ọwọ́ rẹ̀ mo pa ẹ́ lẹ́nu mọ́ àwọn àmì òkùnkùn tó ń jọba nílé gbọ́rọ̀ olúwa akọ̀wé rẹ̀ wípé àlejò yóò gbọ́ òun mi wọ́n fi ìbẹ̀rù bó tó sájáde níbi kan lọ́fìn wọn pa ní àṣẹ nínú ọkọ̀ wọn tó jókòó jẹ ká má rí ní bíbélì wí ká má gbọ́ no no no it's all right. it's alright ọ̀rọ̀ yà níyànjú ojú ọ̀dẹ̀ ti sàtánì nínú ilé lórí ẹbí yóò ti jẹ̀bi ehm, ọmọ mo fẹ́ kó sóòótọ́ fún mi láàárín èmi àti ìwọ àti bọ́dà ẹ̀ pẹ̀lú ọlọ́run ọba tó ṣe ìkẹrin nínú ọba tẹ́nìkan ò lè tó rí gbogbo ayé ìfẹ́ kó parọ́ fún mi níbo lo kó credentials brother Sawyer sí. pásítọ̀ mo mọ kankan pa credentials ẹ̀. ọ̀nà ó bá dẹ̀ pu ọmọ mi ọ̀nà ó bá pu ọmọ mi ogun apọ̀ kíákíá ẹ̀ gbàgbé o. ogun níwájú pásítọ̀ ló ti ń sọ̀rọ̀ ogun. ẹ ẹ ké ṣẹlẹ̀. brother ọmọ bíbélì ọ̀rọ̀ náà rẹ̀ mo fẹ́ kí ẹ gbà lọ́wọ́ mi kẹ́ ẹ fi búra pé nítòótọ́ ní tilẹ̀ ní ti ọlọ́run ọba pé ẹ̀ mọ̀ bí ti credentials wọn wà pé tí ó bá jẹ́ pé ìparun gbogbo ègún tó wà nínú bíbélì láti Genesis di Revelation kò jẹ́ ti yẹn ẹgbà kẹbúra ẹ fún mi ẹgbà mi ẹbúra ẹgbẹ́ ẹ̀ mọ̀ bí ti credentials wọn wà. sá mm-hmm. ibi mo képe ibi ni má ṣe dán ọlọ́run lọ kí ló dé ẹ bá má ṣe bẹ́ẹ̀ anyway àbọ̀ wa bá lọ̀rọ̀ yín ọ̀dà sọ̀yà. yes sir. mo appreciate maturity yín. thank you sir. Eh, lágbára ọlọ́run eh, ẹ̀yin náà ni bàbá ẹ̀ ẹ̀ dẹ̀ ṣe bàbá ẹ̀ pẹ̀ ojú ò dẹ̀ ní tí. àmì sáà mo gbàládùra pé ẹ ti pọ̀ kó lè jábọ́ lẹ́yìn yìí làálà kó kó jọ ọjọ́ yín lórí ẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kò ní lọ lásán ọlọ́run bá tó dé wọn fún yín ṣe kò ní kọjá ìmọ̀ ṣe sí. àmì sá. bọ́dà sọ̀yà ẹ gba bíbélì lọ́wọ́ mi kẹ́ búra fún mi kẹ́ fi búra fún mi níwájú ọlọ́run àti ènìyàn táàgbọ̀dọ̀ kò jẹ́ irọ́ pé gbogbo ètò tó wà bíbélì kò jẹ́ ti ń tẹ̀ bá mi ti pásítọ̀ ẹ má wulẹ̀ jẹ́ kí n fi bíbélì ọ̀rọ̀ ọlọ́run búra èmi ni mo mú passport ẹ mo tọ́jú ẹ. Ah! Brasoya Brasoya ṣe iná báyìí mi jẹ́ bí mo dẹ̀ ṣe bí ìtọ́nu lé mo béèrè béèrè béèrè lọ́wọ́ yìí ẹ lè sọ pé mo kọ̀ọ̀kan pa international passport mi Brasoya ìrí àkọ́kọ́ tí màá kọ́kọ́ ṣe ilé ayé mi ẹ̀dẹ̀ báyé mi jẹ́ Brasoya ẹ̀dẹ̀ báyé mi. shut your mouth shut your mouth èèyàn burúkú làbúrò mi pásítọ̀ aláìjà làbúrò mi ẹni bí ní. èmi mo tọ́jú passport ẹ̀ mo dẹ̀ láàlà ni. omi já gbọ̀ngàn mẹ́ni po ẹni àfinítọ́ bá dalẹ̀ ọ̀rẹ́ dá o yà dá o ẹni àbíní bí ń dàníyàn. ọmọrùyìn lásán yá kí ló dé tó wọ aṣọ funfun àti pé kí ló gbé síbí ògo ògo owó owó ọlá ọlá àlàáfíà àlàáfíà ìtẹ̀síwájú ìtẹ̀síwájú ẹ̀mí gígùn ẹ̀mí gígùn àti ìbùkún rẹpẹtẹ ìbùkún rẹpẹtẹ ọlọ ló wà lóbi Ah, àbúrò mi gbé fún mi. <laughs> Fẹ́ntọ́lá mo fẹ́ gbé fún o. àjọ èmi lè gbọ́n ẹ̀ fún mi. mo gbé èmi ni kò fún. nù o Fẹ́ntọ́lá mo fẹ́ gbé fún. Fẹ́ntọ́lá. ọmọ rèé èmi ló yẹ kó fún. káṣọ ìyá. èmi ló yẹ kó gbé fún. nù o. ọmọ rèé èmi ló yẹ kó gbé fún. káṣọ ẹ̀yin kọ́. èmi lè gbọ́n ẹ̀ èmi ló yẹ kó fún. èmi ló yẹ kó gbé fún èmi lè gbọ́n ẹ̀ ọmọrúyè mi lẹ kó fún un. ire ayọ̀ ìbùkún rẹpẹtẹ alùbáríkà ọ̀rọ̀ rẹpẹtẹ ah, ṣùgbọ́n èmi ló yẹ kí ọmọ ọkọ̀ wo kìíní fún èmi ẹ̀gbọ́n ẹ̀ ló yẹ kọ́kọ́ fún ah, ọmọ ṣe máa fi mí lẹ̀ tó máa kọ ògbọ́ adúrú kìíní ìfobìnrin lásán lásán alálásán ni mo lá ah, wait ilé yóò gbọ́dọ̀ jálá lásán aláàpẹrẹ làláì pẹ̀lú gbogbo ìhùwàsí ọmọ àwọn nǹkan tó ti ń ṣe tẹ́lẹ̀ lórí ọmọbìnrin Fẹ́yìntọ́láì ó fi hàn pé aláàpẹrẹ lálá tí mo láì báwo làbúrò mi ṣe máa fi mílẹ̀ ládùúrò wàhálà tí mo ṣe lórí ẹ ládùúrò ìyà tí mo jẹ lórí ẹ a ṣe fi mílẹ̀ láì ní ìṣòro fún tó máa ṣe fẹ́ lómi ọmọ Fẹ́yìntọ́lá. Ah àlá lásán pásítọ̀. Ah, pásítọ̀ gbogbo nǹkan tí ọmọ máa ń ṣe láyé yìí gbogbo ìhùwàsí ẹ̀ ó máa ń fi hàn pé láìka ọmọbìnrin ẹ̀ jù mí lọ. pásítọ̀ tàbá tiẹ̀ wà ní àlá gọ̀ tàbá fẹ́ wo pé àlá tí mo lá bóyá àlá gọ̀ gbogbo ìgbà tèmi àti ọmọ ọba ti ń sọ̀rọ̀ láyé nípa travel tó fẹ́ ṣe máa ń béèrè lọ́wọ́ ẹ̀ pé tó bá tiẹ̀ ti settle kí ni plan ẹ àwọn nǹkan tó máa ń sọ fún mi ni pé kò ní pé oṣù mẹ́fà òun máa wá ránṣẹ́ fún ọmọbìnrin yẹn kí ló máa jẹ́ èrè tèmi pásítọ̀ láti gbọ́ táwọn òbí wa ti kú I've been slaving taking care of this ingrate mo mọ yọjọ́ tí màá fi jí ìdájí tí màá wà lọ máa máa máa God pásítọ̀ máa lọ rú pọ́npọ́n nítorí ọmọkùnrin wọ́n wá fẹ́ jẹ opportunity ẹ̀yọ̀kan tó fẹ́ ní láti jẹ èèyàn obìnrin ló fẹ́ fi tọ́jú why kí ló máa jẹ́ ìrẹ́ tèmi. ẹ jẹ́ ká ṣe sùn. yes i took your passport. ẹ jẹ́ ká ṣe sùn ẹ jẹ́ ká ní sùn ọ̀rọ̀ ẹ̀jẹ̀ níyànjú wọ̀ ẹ̀mí mímọ́ ti gbà. pásítọ̀ ṣe rí ọmọbìnrin tó fẹ́ torí ẹ̀kún yẹn èmi mo nífẹ̀ẹ́ ọmọbìnrin yẹn mo nífẹ̀ẹ́ ọmọbìnrin yẹn lọ́kàn mi mo dẹ̀ ti ń plan time ti ma bá sọ̀rọ̀ ṣé ló ń clean tiẹ̀ ó kàn ń tiẹ̀ ni why. kẹ̀dẹ̀ bá wá wò ó tí mo aṣọ ìyá ni mo ṣe títí yìí mo ṣe. wow mi ò mọ wípé ẹ̀gbọ́n ẹ̀ fáìn o like he's so so cute picture ò ṣe justice wọn at all. mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé tó bá rí wọn mo máa like wọn ju bó ṣe lérò lọ ó bá bẹ́ẹ̀. <laughs> kò ń ṣe wípé mo like wọn nìkan like i'm in love with him already. nsinsin. for real. really. yes <sighs> he's a cool guy mo dey believe pé mo ní very nice sense of humour. ó ti tán gbà ẹ́ sí wàhálà. Um, ṣé mo lè bá wọn sọ̀rọ̀. irú kí ni ẹ kí o lè lọ bá wọn sọ̀rọ̀ o fẹ́ tó sọkùnrin. no just start a conversation or ah, something. mo lè try yẹn pẹ̀lú búra sanyàwó. Eh. Ah, ojú aṣẹ́wó náà máa fi wọ ẹ àwọn oníyì mọ́ lọ́wọ́ wọn ni o hmm, mo mọ nǹkan tí màá ṣe kó tó di pé màá travel sin wàá máa wá bí o lè dáná fún wa. Okay kí wọ́n kò ṣe wá lójú dáadáa from there màá fọgbọ́n màá máa ti sí wọn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ títí tí màá fi travel tí màá travel tán ìwọ náà kọ́ máa wá bí dáadáa ni mo máa ju tàtẹ́yìn wá lọ màá fa wọn lójú mára kí lè fẹ́ jẹ́ ẹ ti fẹ́ra yín from there. Perfect. I <laughs> can't wait. Uh, uh, uh that means it's the bàbá coming. oh this is bàbá kan àmì àmì òtítẹ́ ti rí bẹ́ẹ̀. ah i really can't wait i swear oh, no. oh i love. rasanya no. ah Pastor, mo mọ̀ wípé tí ọmọbìnrin bá ti fẹ́ Brasanya tú mi lẹ ṣe mọ̀ rere tó bá ti dọ́dọ̀ yín ó máa kan èmi náà gbogbo eré tí mò ń sá kọmọbìnrin yìí lè jẹ́ ìyàwó yẹn ni kí gbogbo nǹkan ní ẹ̀ wá lè di ti tọ̀dọ̀ yín ó ti bọ́ sí fámìlì wa nìyẹn ṣe rí pé ti tiẹ̀ gbọ́ mi mò ń ṣe. ògo ni fún ọlọ́run lókè ọ. hallelujah. ògo ni fún ọlọ́run lókè ọ. ọlọ́run mo dúpẹ́ ọdún èmi wáyé ṣe ni bíbélì ní gbogbo ohun tí ọlọ́run dá dáradára. ọlọ́run bá ò kì í ṣe àṣìṣe ṣẹlẹ̀ nígbà tí gbogbo ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ó gba àdúrà adẹ̀mí mi rí ìṣípayá tó ní agbára ilé ayé tá a wá yìí ìràwọ̀ àwọn kan ó máa ń jòbi iná rẹ̀ ìràwọ̀ ẹlòmíì ó máa ń jòbi afẹ́fẹ́ ṣé nǹkan tí afẹ́fẹ́ bá kọ nínú á lọ́wọ́ láti jùlọ láti kẹ́. Yes bẹ́ẹ̀ ni ìràwọ̀ ẹ̀yìn àti sister front máa ṣe amómire wípé egungun ìhà tá a mú jáde láti inú ìhà yín gangan òun sister front ọ̀la ẹni tí ọlọ́run bá kọ́ ọmọ yín látò di ọ̀rọ̀ yẹn. èmi èmi èmi ló yẹ kí n fẹ́. ìyàwó tí ọlọ́run kọ́ ọmọ yín ni. Ah. ẹ ah. ẹ má ṣe ìyọnu. Ah. ṣe rí ọba aláṣepé lọ́lọ́run. I'm sorry I'm sorry. Ratunya I'm sorry sorry sir. no oh, it's alright ṣẹ́ni èṣù pọ̀ létí mi kò lágbára bíbélì sọ wípé gbogbo agbára láyé àti ní ọ̀run àti fi sí mi lọ́wọ́ torí a fún mi ní orúkọ tó ju gbogbo orúkọ lọ. pásítọ̀ èṣù ti no, mí i'm just a jealous fool. ẹ máa wọrí gbogbo ẹ máa níyànjú in fact mo ti pe sista fẹ̀ntọ́lá gan ó máa wà lọ́nà mọ́ wà bá wa bí. okay sir. gbogbo ẹ̀ máa yanjú lé ní ìgbà tó kàn mí dalẹ̀ ó ní òkùnkùn wà gbogbo ẹ̀rí ju ju ẹ̀nu náà wàá ó wá pàṣẹ kí ìmọ́lẹ̀ kó wá ìmọ́lẹ̀ máa tàn lé mi pé mo tún dá ẹsẹ̀ wọnú lé lé mi ìmọ́lẹ̀ ti wọnú lé yẹn ìmọ́lẹ̀ ayérayé tí òkùnkùn kọ̀ọ̀kan ò lè borí ẹ̀. ẹ̀mí jésù. light shineth in darkness and darkness comprehend it. amen. ẹ má gbogbo àníyànjú ọlọ́run á àkóso. ẹ̀mí jésù. ẹ jọ ẹ jọ excuse me. hello. God bless you. Ẹ pẹ̀lẹ́ ẹ káàsán. Yá. Níbo? Báwo ló ń ṣẹlẹ̀? Wọ́n ní sísá Fẹ̀ntọ́lá wà involved in um, ghastly car accident. Wọ́n dẹ̀ terrible díẹ̀. Ẹ ẹ ẹ ẹ èrè àbọ̀ èrè àbọ̀ ló ti ṣẹlẹ̀ pẹ̀lú no no no. okay à ń bọ̀ à ń ẹ jọ we are on our way. pastor fẹ̀yìntọ́lá èwo devil is a liar please don't go. fẹ̀yìntọ́lá èwo pastor pastor sir. I speak life into you. ilẹ̀ máa tó mọ́ ọmọ yá kíyà ọmọ bàbá ní máa ilé rè. fẹ̀yìn fẹ̀yìntọ́lá ah ah fẹ̀yìntọ́lá. Oh, we can still take her to the hospital pastor pastor. Eh? ẹ gbé gbogbo wọn lẹ́yìn ẹgbẹ́ wọn hospital ẹgbẹ́ gbogbo wọn náà ẹgbẹ́ wọn náà jésù. a ah, mú dànù kí lè rè mí kí lè rè mí pastor ẹgbẹ́ wọn ẹgbẹ́ wọn bá mi gbé wọn lẹ́yìn ẹgbẹ́ wọn hospital I cover you pastor Jesus. no weapon come against you pastor I declare no die for you. omi jágbọ́n fún ẹni pọ̀ àfinítọ́ bá dalẹ̀ ọ̀rẹ́ dà ó yà dà ó ẹni àbí ní ibi ń dalẹ̀ ọ́. inú mi mọ mọ inú ẹ̀dọ̀ jẹ ó ń bẹ bá kílẹ̀ rẹ̀ owó lóró ilẹ̀ máa tó mọ́ ọmọ yá kíyà ọmọ bàbá ní bá kíyèrè mi alákìsà jọ lóró ilẹ̀ máa tó mọ́ ọmọ yá kíyà ọmọ bàbá ní bá kíyèrè mi ojú ìfẹ́ fi ráre ráre ráre. ojú ìfẹ́ o ẹ má máa fi ráre ráre ráre. kílẹ̀ rẹ̀ àpòwó kà nígboro ẹ ò sọ̀rọ̀. nǹkan bẹ́ẹ̀ romíjó romíjó ọ̀rọ̀ yìí ń jó bí òkòtó. I grace you.